ṣàkóso òde ayé ìjókòó alúgbọ̀nbẹ́ òde ọ̀run bí wọ́n ṣe ní í ṣe ẹ́ mo ti fẹ́ ṣe ẹ́ yìí o wọ́n ní tó bá ti ń di ọjọ́ kìíní oṣù kí n máa gbé epo wá sọ́dọ̀ wọ àga yìí kí n máa fi bọ́ ẹ́ èmi kọ́ mo sọ àwọn ayé ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní tó bá ti ń di ọjọ́ kìíní oṣù kí n máa mú obì wá kí n máa fi bọ́ ìwọ àga yìí Epo mo wá gbé yìí o àga alukoso òde ayé ìgbàkigbà tí n bá ti ń jókòó lówó àga yìí gbọ̀gbọ̀ báyìí ní rọ kókò lágbàlá yóò máa tù o gbogbo ohun n bá ti ń wí aye ayé bá ti ń gbọ́ kí ẹgbà ọ̀run kó máa gbà bẹ́ẹ̀ ni o mo bá ti ń gbé òkú wọnú ilé kó máa dalàyè jáde lọ́dọ̀ mi ni o mo bá ti ń gbá láàárọ̀ wọlé kó máa di abarapa ni o. nítorí tá a bá gégi nígbó olúgbòhùn àgbà bẹ́ẹ̀ ni kò jó rí o bẹ́ẹ̀ léwúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùntàn ń bà bó ìtọ́ ò ní balẹ̀ kó tó padà sẹ́nu ohun tí egun ayé bá wí òun lẹ̀gbà ọ̀run gbà ó rèé. mo ti ṣe ẹ bó ṣe yẹ kí n ṣe ẹ ẹ jẹ́ kí n lówó kí n lọ́lá gbogbo tí mo bá wí kọ́ máa láyé má máa kọrùn mi ni o bẹ́ẹ̀ ni kò rí. màámi màámi màámi o. Ah, ani. èmi ni wa. alábí mi alábí mi bàbá mi o ilé ọmọ rí ẹ bá mi. ohun <laughs> ah, ah. mọ́tò tí mo bá wọlé sí àbúrò ló gbé wá. mo dúpẹ́. ìkan náà àwọn customers mi tí mo bá túmọ̀ tó ṣe mo ti ṣetán àmọ́ máa wò pé kí n sáré lò kí n fi wá rí kí n tó dá padà fẹ́ni náà ni. ọlọ́run kúkú pèsè tiẹ̀ náà. àmín màmí. láìpẹ́ láì jìnnà wọn náà máa ra mọ́tò lágbára ọlọ́run. àmín o àmín àmín. pẹ̀lú ọkọ mi ẹ̀lẹ́ ṣọwọ́ ń yá. adúpẹ́ máa adúpẹ́ máa ẹ àwọn bọ́sùn bọ̀ wá èmi nìkan tán. àti àṣeyọ. alábí bẹ́ẹ̀ tí ẹ rí alábí lábì. Ah. bó o ti ń kẹ́mi ọmọ akẹ́ ojú ò ní tì ìwọ náà wo gbogbo ilé ló ṣe rẹ́gídí yìí àwọn tí wọn ò tiẹ̀ níṣẹ́ tó tó yín àtàwọn tó tún jù yín lọ wọn ò rántí àti tọ́jú ìyá wọn ìwọ wa ń tọ́jú mi ọmọ àtọ́jú ẹ oúnjẹ ọmọ ò ní korò lẹ́nu ẹ o ṣeun mo dúpẹ́ ọkọ mi owó mi. aṣọ ló kó báyìí àwọn aṣọ tó gbé wá fún mi kódà ìpàdé tá a fẹ́ ṣe níjọ́ ọ̀sẹ̀ èyí ni màá èyí rẹ̀ máa wọ̀ lọ. mo dúpẹ́ o ojú òní tì ẹ́ yóò máa dáa fún ẹ ọwọ́ òtúbọ̀ máa ròkè o àṣetì wà nípa ẹ iṣẹ́ tó ń ṣe bá àṣejèrè bẹ́ẹ̀ ló máa jẹ́ fún ẹ o ṣe ọkọ mi mo dúpẹ́ o o ṣeun o ṣe tí ẹ̀gbọ́n náà kọ́ mi bó o wà ní ọ̀rọ̀ ibi iṣẹ́ ẹ. Hmm, ẹ wo màmí ẹ ṣáà máa fàdúrà ràn án lọ́wọ́ ni a ṣì wà ń bẹ̀ àwọn náà mọ̀ pé àti kúrò ń bẹ ò rọrùn bẹ́ẹ̀ àti pé àwọn customers wa tí a bá kúrò ń bẹ sí yóò máa ó lè lè díẹ̀ fún wọn àti mọ́bítà wa so a ṣe ń bẹ̀ wọ́n ọdún lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn kanṣu akàn wà á sápamọ́ mm. àbí ká fowó bẹ̀ wọ́n. ọlọ́run àpèsè ṣó ibi tó máa rí yóò tún wá dáa ju ibi tó gbé wà yìí lọ. àmín kò síbikíbi tó máa wà báyìí tó ń jẹ òjò òní wa máa bẹ̀ ń kò síbi téèyàn wà tí ò rọ́ lọ́hùn àwọn tí wọ́n ń gbéṣẹ́ fún ẹ yẹn ibikíbi tó bá wà báyìí wọ́n máa wá tó máa máa bá wọn tún mọ́tò wọn ṣe ni wà á tún wá rí èrò ojú ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ lágbára ọlọ́run ẹlẹ́dàá mi yìí a máa pèsè fún ẹ lójoojúmọ́ ni pẹ̀lẹ́ ọkọ mi ó ṣe mo dúpẹ́ ó ṣe ohun ọkọ mi ẹ̀yìn jíjẹ́ kọ́. ṣe wá ṣe báyẹn ẹ nígbà tó mọ̀ pé o máa kúrò jọ yẹn o bá sọ fún mi kó fẹ́ kúrò o dẹ̀ wá gbé ṣíìpù yẹn o dẹ̀ gbé lọ o tún wá sọ fún mi pé ṣíìpù tó gbé yìí wà ń pàgẹ́ sínú mi ló mọ̀ kí ló fẹ́ ná mi kí n pe Ọbásanjọ́ kó lè kílẹ̀. ó ti yé mi ẹ fọkàn yín balẹ̀. Hmm. Hmm. oríire ń ti rere orírèrè ń ti rere èrèrè ò lórí àgbọrúlé orírèrè ń ti rere. ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ wò yóò gbádùn ẹ fọkàn balẹ̀. ṣe rí kí ṣe wèrè o kí ṣe wèrè ṣùgbọ́n bàbá ó máa ń mu oògùn olóró oògùn olóró tó mu ló sọ di tó sọ dà. oògùn olóró àwọn ayé bá tọwọ́ bọ̀ lójú ni wọ́n fẹ́ lójú fún ni. ayé burú ta ló sọ pé kò sáyé ṣẹ́rí tán bá bu ẹbu ẹ̀ sí ibi ẹsẹ̀ èèyàn níbi tọ́jọ́ wà yìí kóòrùn tó gàtàrí yóò ṣe gángan kan ṣáá ni mò ń bọ̀. akọ̀jí akọ̀jí o. wọ́n bá mi. ẹ wo ẹ fi lọ́kàn balẹ̀ kí ni má dé bá mi lálejò. lálẹ́ ògbó aláṣọ òkè. ẹ ọ̀rẹ́ mi ah, kú ọrọ̀ ajé. àwa mà nìyẹn ṣáájú ń wá. ẹ àkókò nọmọ ní mọ́tà ọmú díẹ̀díẹ̀. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ ó di mo ti wò ó ní sọ̀rọ̀ ní bóyá wà á ti débẹ̀ ah. gbà tí mo rí ẹ mo bá ní kí n yọjú rẹ ní. ṣé ọ̀rẹ́ mi ó pẹ́ mi díẹ̀ láàárọ̀ yìí ni mm. èmi náà múra kí n máa lọ sọ lẹ́wọ́lé yẹn ọ̀rẹ́ mi báwo dẹ̀ ni ṣé ń gbúrò àlàbí. mo ń gbúrò ẹ ẹ ṣeun mo dúpẹ́. àmọ́ ó kàn ní wàhálà kékeré kan níbi tó ti ń ṣiṣẹ́ yẹn àwọn ìjọba òjò ó gbádùn wọn ní kó kúrò lórí ilẹ̀ tó ti ń ṣe mẹkáníìkì. wá ń wá bòmíì àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sì ń wá ní wọn ò tí ì rí bòmíì o kọ́lọ́hún sábà ń ṣàánú ẹ̀ kọ́lọ́hún máa bá wà pẹ̀lú ẹ̀ àdúrà náà la máa máa gbà a kú ní nǹkan mi tó jàdúrà lọ ọlọ́run á dẹ̀ gbàdúrà wa lórí wọn wàhálà yóò ní já sásán lórí ẹ̀ èmi dẹ̀ mọ̀ pé pẹ̀lú ògo ọlọ́run láìpẹ́ ibi tó dájú ibi tíjọba ti ń le ọlọ́run á pèsè ibẹ̀ fún agbára ọlọ́run àmín àmín ọ̀rẹ́ mi báwo dẹ̀ ni aṣọ mi ń kọ́. Ah, ó dijọ́ ọjà. dijọ́ ọjà. bẹ́ẹ̀ ni ó bá ti dijọ́ ọjà ah, eléyìí gan-an lára pàápàá ó mú eh, eh, eh, ìlú. tí ì jẹ́ kéyìí sanwó tilẹ̀ náà bó o bá ti san tilẹ̀. ọ̀rọ̀ kù sí ẹgbẹ́ kan báyìí lọ́wọ́ pé ọ̀pọ̀ pé òwò jù. kíkì la ṣe wá ṣiṣẹ́ ṣe ní ọ̀rẹ́ bàbá mo jẹ ata. ó jà kò kúrò ẹ̀jẹ̀ wa. bẹ́ẹ̀ ti ń darí bọ̀ ẹ̀ ẹ̀ gbà sẹ́yìn èmi náà ti dé sọ. àdáyé lóhùn ẹni tó ń pariwo náà dá lóhùn. mú àtẹ́lẹwọ́ òsì wa. àgbénú omi ríran tẹja. Hmm. Hmm. Ó ṣe Olódùmarè. Iṣẹ́ mẹkáníìkì lẹ ń ṣe bẹ́ẹ̀ mm. kí ló dé tó ṣojú bẹ́ẹ̀ má jọ yẹ ẹ lẹ́nu wọ́n ní kò kúrò ń bẹ. Ah, lóòótọ́ ni. Ah, kí ni jọ ẹ lójú àgbá òfìfo ló ń dún wórówóró ẹ̀rù wa ń bẹ̀ ọkùnrin ń sá kíjo kíjo kíjo òun wò pé ìjẹ́ ìjẹ́ ò ti tán fún ẹ nílé ayé báyìí ìṣẹ̀yìn yọ ẹ lẹ́nu àbí. bẹ́ẹ̀ni. Oh. <laughs> ọ̀dà kò burú dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ ó ti jẹ̀gbíjẹ̀kara wọn ti rópin ọbẹ̀ báyìí ó ti rìnà rìnà rìnà olúwa ti gbé awore kù ẹ́ ọ̀rọ̀ ò lẹ́bọ̀ o bẹ́ẹ̀ sì ni kò létùtù sórí tí n bá ní ọ mú orí ewúrẹ́ wá àbẹ́sẹ̀ àgùntàn babaláwo fẹ́ jẹun ní àní rẹ̀ ihun tó máa ṣe ni pé wo àwọn owó yìí àwọn eléyìí àwọn eléyìí àwọn owó wa tá à ná yìí wàá lọ wá ṣa ìkọ̀ǹkan ẹ̀ báyìí ní mọ́kànlélógún mọ́kànlélógún sí gbogbo ìta ná má dẹ̀ jẹ́ ojú ọjọ́ mọ́kànlélógún lọ tó fi máa kó débi làdúrà ẹ̀ bá gbà ló bá ń jó ẹ̀rín la máa fi pàdé ara wa. ṣé pé látòrí eh, five naira. mọ́kànlélógún. ten naira mọ́kànlélógún. twenty naira. mọ́kànlélógún. fifty naira. mọ́kànlélógún. hundred naira. mọ́kànlélógún. Eh, two hundred naira. mọ́kànlélógún. five hundred naira. mọ́kànlélógún. àti one thousand. mọ́kànlélógún bá parí. ìjú bẹ́ẹ̀ lọ. ọ sí o. báwo ló gbọ́ ọ tó bá ti mú ìdí ọ̀rọ̀ ẹ̀ ẹni tó kù tẹ̀lé ọjà wa. ẹ ṣe bàbá àbájú yìí ṣe. fi wá bá mi ní bedroom tó fi jẹ́ bí ló wá sùn sí. kémi wá sùn sínú yàrá kémi wá sùn sínú yàrá jẹ̀bi ẹnu ṣé ìyàwó ẹ̀ ni mo jẹ́ ṣá. Ah, kí ló dé. tí má jẹ́ ìyàwó ẹ̀ tí má bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá gbọ́ torí kò sígbà tó bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ tí mo kì í gbọ́ mo sọ pé àní fún bàbá ẹ̀ ní jíìpì ẹ̀ ó dẹ̀ insist pé ó máa lọ fún un. Hmm. Ah. Màmá Káyọ̀dé, mi ò mọ̀ kórí ọ̀rọ̀ yẹn ló ṣe wá. Ìwọ náà mo fẹ́ kó o ro nǹkan kan. Jẹ́ ká fọ̀rọ̀ ìṣirò ara wa wò. Tó bá jẹ́ wípé àwa náà ní ń kọ́, a gbé ọmọ wa lọ sọ́dọ̀ bàbá yìí. Ọmọ wa wá ṣá ọmọ bàbá yìí pa. kí la lè ṣe fún bàbá yìí tá a máa sọ púpọ̀ jù. So jíìpù yóò pọ̀ jù láti fún bàbá yìí. Ìwọ náà wò, irú ọmọ tó kù yẹn nísìn. Ṣùgbọ́n Ah, ó yẹ ká tibẹ̀ yẹn wò ó ká lè rò pé ah, ọmọ yìí o ó lè máa gbé tó bá dé pé wà láyé ni a máa gbé nǹkan ribiribi ṣe fún bàbá yìí àwọn nǹkan tí ò lè ṣe ó yẹ káwa lè ṣe fún bàbá yẹn yòó náà. ṣé ilé ayé. jọ ṣé ìwọ fúnra rẹ ṣé òun fi etí ẹ gbọ́ nǹkan tó ń ti ẹnu ẹ jáde ọmọ bàbá wo ló kú. Ah. ọmọ bàbá yẹn ti kú ọkọ. ọmọ bàbá wo ló kú màdàrú ẹ màgbà mi ó ti bọkọ mi lójú ọmọ bàbá tèmi àti ẹjọ lọ wò lọ hospital ṣóun ló kú èyí ẹ gbà mí wọ́n ti bọ́kọ́ mi lójú. ok ok ok ok mama ká ní wait torí take decision yẹn náà ọmọ bàbá rẹ kú o kò kú o jíìpù yẹn ni fẹ́ fún. ní jíìpù tó mọ̀ pé òun ni mò ń gbé jáde o tí má bàa jáde òun ni màá lò nínú gbogbo wọn sọ àna ọgbà ẹ jíìpù lórí tó fẹ́ fún bàbá yẹn ok sori tó bá jẹ́ pé lóòótọ́ ni mo jẹ́ ìyàwó ẹ̀ ni mo wà lẹ́gbẹ̀rẹ́ married to you ò ní gbé jíìpù yẹn jáde nù ọgbà yìí not talk of plover fún èèyàn kan. lókè mama kẹrin ṣé wàá are you. To bá wàá jẹ èmi náà ní ọkọ ẹ tí mo jẹ aláṣẹ lórí ẹ nínú ilé jíìpù yẹn o máa fún bàbá yẹn tó bá wù ẹ kó o sùn toilet kó lọ sùn sí àbí kó jíìpù yẹn fúnra rẹ̀ kó lọ sùn síbẹ̀ tí mi ò bá ní fi ìwọ àti jíìpù yẹn jáde. bá ti yín tètè ti fọmọ látàárọ̀ ọ̀sẹ̀. àti mọ̀ra àlùfẹ́ máa ń é. èmi yẹn ṣọ̀kí mi fẹ́ yà sọ́dọ̀ bàbá yẹn tó lọ sí workshop tó tún ṣẹlẹ̀ nìyẹn. Alábí. kí ni. bàbá yẹn ṣá. òtítì a ti sọ̀rọ̀ ikún náà wọ́n á tún já bẹ̀rẹ̀. dúró náà ṣọ́nà kó lójúbìtì ni bàbá yẹn irú wọn dẹ̀ pọ̀ ń gbòòrò gan o kò yẹ jẹ́ kí n jẹ́ ẹ̀sìn kankan bàbá tó ń sọ fún ẹ pé òun ní gbowó iṣẹ́ lọ́wọ́ ẹ̀ torí kò lọ mú five naira lọ́nà twenty one wa, ten naira twenty one pieces twenty naira twenty one pieces fifty naira twenty one pieces hundred naira twenty one pieces two hundred naira twenty one pieces five hundred naira twenty one pieces one thousand naira twenty one pieces alabi alabi òǹsọjí fọlá lọ ni bàbá yìí. ní sùúrù náà ní sùúrù náà ẹ bá mi bá tí bàbá èmi fọkàn sí pé kí wọn máa pọ̀fọ̀ àbí kí wọn sọ pé kí wọn lọ kó nǹkan wá mi ì tiẹ̀ ro sí owó rárá. one thousand naira twenty one pieces. that's twenty one thousand. straight. yes. five hundred naira twenty one pieces. ten thousand five hundred. <laughs> ọ̀dẹ̀ ni bàbá yìí o. tó náà tá a bá ṣe gbogbo owó yẹn papọ̀ two hundred hundred fifty twenty ten five. getting to forty thousand naira. ó lọ bí forty thousand naira. Ah! olè ni wọn bọ́n ṣe máa ń ṣe nìyẹn kẹ́rẹ́kẹ́rẹ́ inú ẹlẹ́dẹ̀ wọn ara wọ gbà wọn á ní ká lọ ta ṣé àlewà tó bá yà. alábí èmi ò lè dúró síbi báyìí kí bàbá olórí burúkú kó wà níbì kan kó wá ní kó wá lọ kó wá èmi ò ní gbà o. wo èèyàn kò lè wá sọ ní olórí burúkú o. ṣùgbọ́n ara nǹkan tó dáa nìyẹn kọ́kọ́ kó máa fọ̀rọ̀ lọ̀yàwó ẹ̀ ká ní pé ìwọ nìkan kàn gbé sára bẹ́ẹ̀ ó tán bá ṣe máa wà lánìyẹn o. ó ga ọ wo o ti dà bẹ́ẹ̀ owó tí bá nísìnyí máa kó jọ máa fi ṣe máa fi gbáfẹ́ ṣé yàn pè mí ó yá yá yá èmi kọ́kọ́ rọra. jẹ́ kí n lọ mọ wá fún ẹ nìyẹn. ẹsẹ̀ yẹn dùn mí gan ni o. báwo la dúró yìí ṣe máa wà nínú workshop tó máa sọ fún mi pé àwọn kan wá wọn wá gbé wọn wá gbé mọ́tò lọ. irú ìwà àdìkítà àti onígbèsè wo gan nìyẹn ná. irú ọ̀rọ̀ wo lẹ́ ń sọ báyìí torí ọlọ́run ẹ̀gbọ́n yìí ṣé èmi mo sọ pé kí n má ní ìwé mọ́tò mi àwọn káńsù wá síbí wọ́n ní gbogbo mọ́tò tó wà ní gáràjì mi pé kí kówó mọ́tò wọn wá mo dẹ̀ kówó fún wọn níwọ̀nba àwọn mọ́tò tí mo rí ìwé náà o mo ti ti yín ò níwèé wọn ò kówó sínú ọ̀nà ṣe gbé lọ kí lè ṣe titi yín nìkan mọ́tò tó kó ń bi atóbi mẹ́rin ẹ ẹ wà ní ibi èmi wà àìbìkítà sẹ́yìn kan kọ́ lè wà àìbìkítà bẹ́ẹ̀ tí ẹ kówèé sínú mọ́tò lóòótọ́ ni pé wọ́n ní kí n kúrò ní gáràjì bọ́t ìyẹn kọ́ náà ṣe kó mọ́tò lọ ìwé yín tí ò sínú mọ́tò ìwà àìbìkítà tẹ́yìn hù tẹ́yìn fìrẹ́lẹ̀ sínú mọ́tò olùyọ́kọ́ mọ́tò ti yín lọ kò dẹ̀ sí wàhálà ní ẹ̀ ẹ kàn wa èmi àti yín á lọ sí ọgbà wọn bẹ̀rẹ̀ á lọ gbé mọ́tò yín hmm. wò mo twenty four hours mo twenty four hours wákàtí mẹ́rìnlélógún kẹfì lọ gbé mọ́tò mi lọ gbé mi wa màá jẹ́wọ́ ẹ̀gbà fún o òwú lọ gbé mi wa ẹ̀rí nǹkan tí màá ṣe fún yín yìí yìí mi kí ló máa ṣàwọn náà ọmọ ìgbà òwú ni lẹ́yìn lọ kó mọ́tò ẹ̀yin ẹ̀yin ẹ̀yin lágídí àbí ẹ̀rọ̀pẹ̀ lágídí ni àbí ẹ̀gbá òwú òwú òwú ni òǹdó lèmi ti wá ọ̀kẹ́ agbọ́ òǹdó lèmi ti wá orí yìí báyìí òun lágídí jẹ́ orí tèmi náà tóbi tu yín lọ ẹ má bá bọ̀ lọ twenty four kí lè jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin o tí wọ́n máa rojọ́ mi káàkiri fáwọn aráàlú ṣé dandan ni òun ló fi báyọ̀ ṣe pọ̀ ni àti ẹ̀gbọ́n rí pé ọmọ olówó ni iye ẹ̀kọ́ lé yàrá yín dá ṣọ́ọ̀bù yín dá wọ́n ọṣọ tó dá ara kẹ̀dẹ̀rẹ́ ẹlẹ́gbẹ̀kẹ́jẹ́bú tó jẹ́ pé lálàpàlà ń gbàdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fi mí sáyè mi kò rìn tẹ̀síwájú kémi náà rìn tèmi síwájú yẹ́ ọjọ́ mi kiri mọ́ o ó máa gọ̀ o ó gọ̀ orí ọ̀sán fẹ́ pò pọ̀ èyí wọ́n pè tí wọ́n ń lanu ṣàkàṣàkà ń sọ̀rọ̀ sí ẹ bá máa gbé yàlàpà tẹ́ ẹ gbé yàlàpà kí ló kàn mí bẹ́ẹ̀ tó bá bá mi ṣọ̀rẹ́ lábúlé mọ́ ó wá gbọ́ pé mi lè ní ọ̀bá mi ṣọ̀rẹ́ ni ìwọ wá lanu ìwọ wá sọ fún mi pé kí n rin tèmi lọ́tọ̀ kí wọ́n rin tèmi lọ́tọ̀ tó bá rin tèmi lọ́tọ̀ nǹkan ẹ́ ó gan orí ọ̀sán fẹ́ gbogbo orí ẹ̀ ti dàrú èmi ni mo gàn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àti ẹ̀gbọ́n wọ́n sọ pé àjẹ́ ni ẹ́ èmi ò lè ti rí dájú ìsìnpá jẹ yẹn wo àjẹ ò máa fi kàjẹ mi títọ́ pé wàá wá wù yẹn lára tó tó wá délé yín wàá ti wù yẹ láti orí títí dé sàlẹ̀ yín tó tó délé ọmọ wa máa gbé ẹ káàkiri ọmọ ayé máa máa tọ̀ ẹ bá wù yẹ èmi ìdìbò ìwọ́n pè lájẹ màá bẹ̀ wá fi dá ẹ lójú pé kí wọ́n kó tó délé màá pa ẹ jẹ màá ní sọ pé mo pa ẹ jẹ mo kò jẹ mo kò tó. ẹni mọ̀ wí kó ṣọ́ra wí. máa tẹnu mọ́rọ̀ nìyẹn kò gbédè ògbèkè. ìbínú èmi ló bá wí èmi kò gbédè ògbèkè èmi <laughs> èmi. Tàbí ibi tó ṣẹlẹ̀ láyé, ẹ jẹ́ ká bí. tó kò lé. Mami báwo lè ṣe ń ṣe báyìí ẹ̀bà ni ṣe bébí náà mo tẹ̀ ẹ́. Ah! Mo dáhùn ẹgbóná tí rẹ́ ní ìyá ẹgbà mi o. Iye ẹ̀rọ ẹgbóná tí rẹ́ ní. Ìbí dùn mí, ìbí dùn. Ló ṣe kí ni? Èmi pẹ̀lú ẹ̀ lájọ ọjà, ó wá pè mí lájẹ̀, ó wá ní màá wù yẹ kí n tó délé. Ah! Mo dáhùn. Ilẹ̀ mi dáàdì ìṣòwò mú ẹ lọ síbi kan ni dáàdì. mi ì lè jáde báyìí àwọn ọmọ máa wù mí ta. wọ́n yìí rí ọ báyìí. oye tó tó yìí kí n tó wọlé. mo mo mo wá wá rí. àná mi ẹ má ṣe rí báyìí. àná mi mo gbé. mo dákú. mo ti wọ́n yìí sunkún jù. bẹ́ẹ̀ ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà kí n sunkún. mo fẹ́ fi àṣírí ayé wọ̀nyí ni ni mo ṣe mú yín wá sílé agbára ẹ béèrè lọ́wọ́ ọmọ yín kí ni tó fà á tó fi kàgbákò eléyìí kó tó di pé ara rẹ̀ ń ṣí pátápátá bí ẹbọra. ojú ò mà ní tì yín bàbá mi mo ránṣẹ́ ni mo ní kó lọ bá mi gbowó kan wá ni àfi bọ́dẹ̀ ṣe dé tí mo rí báyìí ìjẹ́ kí ló dé ó ní òun àti ìbídùn làwọn dìjọ jà pé ó wá pé òun lájẹ ó wá ní òun á pé kóun tó délé ìyá wù lára òun tó mo ṣe rí ìyẹn lára ọmọ mi nìyẹn bàbá mi. ẹ béèrè ọ̀gángan gbógan lòun àtọ̀rẹ́ rẹ̀ ti jà kó tó di pé ó wá ń ṣí báyìí. gbọ́ àpapọ̀ níbi tẹ́ ti jà. dábàá kọjá ojú odò ibi ọkọ̀ kan igi ọ̀pá orin láti jà. oyin táwọn bá ti kọjá ojú odò ní ibi igi ọ̀pá orin làwọn ti jà. ó lọ ṣe ó dẹ̀ ṣe kò ń gbẹ́ ni o kélédùmarè kórí wa má ṣe kò ń gbé aburú wọ́n ṣe kò ń gé àsìkò tí àwọn ìyá ń kọjá ni. wọ́n wá fàṣẹ sí olúgbòhùn wá gbà ṣé ẹ mọ̀ pé àní gègé nígbó korígbòhùn wọn má gbà àwọn ìyá mi ajímọ̀jẹun tó lóògùn ọ̀pá kí ọ̀làgé olókìkí o ló ṣe bá wú kò burú ibi tí múnimúni wà ibẹ̀ ni gbanibani ń gbé. ṣé bá àwọn ìyá yìí kó ṣàánú mi. ìyá wa ọwọ́ ẹni làá fi tún wà ní ṣe ìwọ ní ọmọ rẹ kó rọra kúnlẹ̀ kó bẹ̀rẹ̀ olóṣù. báyìí ló ń bọ̀ báyìí ló ń bọ̀ mí. ìyá gbà ìyá gbogbo ara ọmọ rẹ mọ́lẹ̀ látòrí. látòrí. ǹda. Hmm, báyìí. ìkẹ́kẹ́ hmm. rẹ̀ àwọn kárí àbíyá mi. ọ̀hún àbí ọmọ pọ̀rọ̀ ọmọ. kí ló kọ ẹ. Rónkẹ́. Rónkẹ́ tó ìgbẹ̀yìn ìyàwó ìṣòro mọ́nìgà ẹ̀yà àtòríjàpá àtìdíjẹ̀dọ̀ ọ̀gàlàǹtà olókìkí òwú ọ̀gbẹ̀ ìwòlẹ́bẹ́ẹ́gìjà wọnú yàrá lọ yèyé èrúgbó níjà ọ̀hún afẹ́lẹ́lẹ́ tí ń darí oko lálo lálo mo pè yín ẹ jẹ́ mi ní òun tèmi yeye ọmọ mi pọ̀ mọ́ta ìdẹ́ yìí. lórí ti wọ́n olúwo lórí ti wọ́n. ó ní tó bá ṣe bíi tiwọn ni orí wíwó ni wíwó wọlé orí elébè ń dà sí bí ẹlẹ́kọ̀ọ́ bá rò kàn tán àfìbò síbọnú kí dúdú ó lọ kí mọ́lẹ́ òde ló wá. ṣẹlẹ̀ sẹ́dá nílé ayé òwe la fi pa àgógó igun yẹgun afúngún àgógó ẹnu yẹnu afúnnu àwo òbí àwo lọ ẹnu lẹbọ ẹnu ọ̀ṣọ́ra fẹ́nu mo fẹ́ kẹ́ ẹ rí mi òbí ràn ó yípo mo mú lọ sí inú yàrá báyìí yóò wà lọ́ọ̀ para nítorí tí ó fi paraku àdéhùn ṣe pàtàkì o ẹ̀jẹ̀ ṣe pàtàkì o kí ni gbàgbé bá bá fi ṣe ẹ̀jẹ̀ tẹ̀ ẹ̀jẹ̀ ìgbé bára wọn ní bá yá. ẹ filẹ̀ ẹ̀yin náà pé mi ò ṣe èèyàn bẹ́ẹ̀. látàrí àwọn ẹ̀dá àkọ́kọ́ ènìyàn ti ń béèrè want to use yourself. was Káwọn ṣe sọ̀rọ̀ ká tó need your money. ó ṣáà máa bọ̀ ń bìjọ. quwwata illa billahi al-ali azim kò sí ọgbọ́n kan kò sí oògùn kan kò sí mímọ̀ kan tó kọjá ọlọ́run ah, ṣé bọ́lá ló fún ẹ níyàwó àtọmọ yìí òun náà ló dẹ̀ gbà wọn lọ́wọ́ ẹ̀ ṣọ́wọ́n náà wá sọ fún ẹ pé òun lè fún ẹ ní mímọ̀ ni ah, ah, alábi mo fẹ́ kó fọwọ́ ara ẹ ṣe táwà kálítò kó bọ́ lọ́hùn dúró torí yín dì náà sírántálímọ́sẹ̀ kí mu àfinimọ̀nà lọ́lọ́run ọba. ẹ wò èmi ò ní àfinimọ̀nà ìkọ́ni ọlọ́run àmọ́ ìbéèrè tí mo kàn fẹ́ béèrè ni wípé ta ni mo ṣe kí ni mo ṣe tí ọlọ́run wò ṣùṣù tó tó tó jẹ́ kí nǹkan méjì tí mo gbójúlé ní ayé mi ó kàn lọ bẹ́ẹ̀ ṣáà ọmọ kan ṣoṣo tí mo bí pẹ̀lú ìyàwó wọ́n dẹ̀ fòṣánlẹ̀ wọn kú èyí ti pọ̀ ju fèmí nìkan àbí kò yé yín ni ọ̀rọ̀ yóò rí bí bí mi ṣe ń ro kọlẹ̀ ṣe ń ro ṣe bí ibi iṣẹ́ mi ni mò ń ro bó ṣe máa gún tí eléyìí tó wá ṣẹlẹ̀ ṣe ṣe ṣe ayé mi ò ti polúkúrú mi ṣùgbọ́n ẹ wo wọ́n ní tòun bá dànù ṣùgbọ́n tí akèrègbè ò bá fọ́ àtúnṣe ṣì wà àmọ́ ní báyìí omi dànù akèrègbè tún fọ́ ẹ rí i pé gbogbo ẹ ti tọ́ fún mi báyìí àbí kí ló tún kù. máa ṣe o. alábíjọ ọkọ má rò bẹ́ẹ̀ ẹ jẹ́ àgbàfọ́ náà. a ti mọ̀ pé kò sẹ́ni tí irú nǹkan báyìí máa ṣe é tí ò ní mọ̀ lára ṣùgbọ́n ṣe ni ká gbà fọlọ́run torí pé kí ni mi mọ́ ní tí mo ṣe. ìyá alábí ó ti tó ó ti tó ẹ má sunkún mọ́. mi ní kí tọmọlọmọ má dáa mi ìfọ́ bàjẹ́ ọmọ làkejì mi látàárọ̀ dalẹ́ rí bó wá ní tàlàbí ṣe wá rí báyìí àtọmọ àti ìyàwó lójijì ọlọ́run o o ṣé o alábí ǹjẹ́ o ti jẹun báyìí ẹ ọkọ mi jẹun jẹun kò ṣara gírí jọ̀ọ́ má jẹ́ kó fún mi lórúkọ tí kì ṣe tèmi ọpẹ́ rí ìyá jẹ tí kọ̀ọ̀kan bá tún ṣe wọ́n sí bó ló fẹ́ kí n fojú sí bó ló fẹ́ kí n gbà jẹun jọ ọ́. títún ìyá làbí ó ti tó abúkùn ní ṣàlàyé pẹ̀lú ògùn ọlọ́run ṣe ti gbọ́ ẹni tó lọ́run bá fẹ́ lọ lọ́run dánwò ara àdánwò ọlọ́run lélẹ́yìí ìyá làbí ara àdánwò ọlọ́run lélẹ́yìí o àdọ̀tán ni ká má rèé èmi mọ̀ pé tọ́lọ́ ń bá gbé búrì díẹ̀ bó ṣe ń ṣe tó gbogbo ojú ọgbẹ́ alábí yìí alábí ò ní rí pẹ̀ mọ́ pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run afàyàn tó pọ̀rọ̀ kó falábì ṣe rí ipa tó ń jẹ tẹ̀ ń sọ yẹn ìyá alábí ẹ fọkàn yín balẹ̀ ilé ìdílé mi náà màá dìde sí màá bọ́ sínú ilé ìdáná àwọn alábí máa ṣe oúnjẹ falábì alábí ajẹun ká tó kú òbí báyìí ẹ fọkàn yín balẹ̀ ṣe ti gbọ́ ẹjọ́ náà sọkún lọ́wọ́ ẹ̀mú ṣàwọn ẹsẹ̀ tó kù. mi ò tí ì parí ẹsẹ̀. ilé ìlú ṣì wà onílé ìlú wà wòlé ni màá fi hàn lọ́mú lọ́mú lọ́ba. orí ara ẹ ti gíràn kò ń dùn mọ́ báwo kókó kóra kúrò níbi dàrí ṣe tiẹ̀ máa ṣe fún ẹ̀sìn wàá rí ìṣẹ́jú àfi ṣe ọ̀dẹ̀ ẹ̀kọ́ ṣá ọkọ̀ tí ìdorúkọ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ń sìn ọ̀dẹ̀ ń sìn. ó láàárọ̀ bó bá ti bọ́ ṣe dáadáa ni ẹ máa lẹ mo lẹ ti wọ. ọ̀dọ̀ yẹn náà la wá. ọ̀dọ̀ mi. ẹ ọ̀dọ̀ la wà lóde àtẹkọ wọn ti wá. èkó ni wọ́n ti wá. ṣé ò sábúrú o ọmọ mi kọ́ àbí àwọn ìjọba tún ti lọ dà á láàmú wọ́n ti kó mọ́tò ọ̀bí ó ti ń ṣiṣẹ́. ọ̀rẹ́ mi fọkànbalẹ̀ ìjọba òkò mọ́tò rẹ̀ já wọlé. ẹ wò mọ̀mọ́ wọn fẹ́ jẹ́wọ́ fún yín ni ọ̀pọ̀lọpọ̀ ń wo ṣọ́ọ̀bù lé. pátá ni olórí ibú ni ẹ pátá ni pátá ni pátá ni gbogbo ọkọ̀ pátá ni ẹ sọ̀rọ̀ gbogbo. kí ló dé ní ọ̀rọ̀ ọ̀gá bá yẹ bí mo dáhùn. ọkọ̀ pátá ni ọkọ̀ pátá ni ọkọ̀ pátá ni ayé mi o ayé mi o ṣàánú mi. Ayé mi o, ayé mi o, bọ̀dá lọ, bọ̀dá lọ, ẹ gbà mí o, wàhálà ṣẹlẹ̀ ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o ẹ má jẹ wọlé ẹ má jẹ wọlé. kò síbi mo lè yí sí wọn lẹ́ni bá ti kú ni kù náà ni. gbà mí mo ti gbélé gbọ̀fà láìrogun owó mi níran ni mo wọ̀ tún mo wo síbi ọ̀rẹ́ nìkankan àfiwọ̀ gbà mí má dá mi dájọ́. lálóńpé fọkàn rẹ balẹ̀ ah, ìkórìtà mẹ́ta tí ń tẹ àwọn onílé tí ń dẹ àwọn àlejò ládé yìí ṣé bó wọ̀n mi lánàá kó tó dé ni wọ́n dẹ̀ lẹ́nu tá a bá ti mọ̀ lọ́sàn-án a kì í tún gbé náà wò lóru torí pé ìgbà tó dún pọ́n igún mi lálẹ́ òun pé awodí tiẹ̀ ń bá ara àá báwo ló ṣe máa wá dé tó wá bá àwọn kan lọ́dọ̀ mi tó sì wà ní kápá mi tí wọ́n ní ìléṣe fún ọ ẹ̀ní náà ni kò ní dọ̀la. ṣàhẹ́rẹ́ wò ó ṣàlàpà wòmù ṣàhẹ́rẹ́ wò ó ṣàrẹ́rẹ́ wò ó ṣàlàpà wò mí ifá láàrẹ́ o èmi ẹlẹ́yẹ obìnrin oyè tòrò mo pè é ẹlẹ́yẹ òde ọ̀run kẹ́ ẹ bá ṣí i lójú ọ̀run mo fẹ́ rí àlàbí ni o abíọ́mọ kò sí ìgbọ́tọ̀ náà kó má ta sí wèrè tó ta sí wèrè báyìí tèkúté ilé àlàbí o mo fẹ́ kó wá jẹ́ mi àlàbí ọmọ ọlọ́mọ pé o mo ti pa lẹ́ẹ̀kí ní ọ̀rọ̀ àlàbí ẹ̀ẹ̀kejì mo fẹ́ pè ọ́ yìí o alábí o mo pè ọ́ lẹ́ẹ̀kínní ọ̀ jẹ́ mi mo pè ọ́ lẹ́ẹ̀kejì ọ̀ jẹ́ mi ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ọ̀ alábí bọ́ ọ bá wá kọ̀ bọ́ ọ̀bà tún jẹ́ mi àjọ òde ń rẹ̀ jẹ́lẹ́jẹ́ lóhùn torí pé tatí rẹ̀ báyìí kò kú tó bá kí ọmọ bá gbọ́gbé ọmọ rẹ̀ ó di ọmọ kó tatí rere alábí o <laughs> tẹ̀lé ẹ̀ balẹ̀ ó dárẹ̀. lálẹ́ pé fọkàn rẹ balẹ̀ àlàbí ló dé o gbogbo ohun tó bá fẹ́ bí òbí lèrè. ọkọ mi àlàbí bóun ló ti jẹ́ irú kú wo ló pa. ayélabọ́lá ló pa mí. ayélabọ́lá ayélabọ́lá kí ni tó dàrú àtayélabọ́lá papọ̀. níjọ́ tí mo wá sọ́dọ̀ yín tí mo jáde tí mo dé lálẹ́ tẹ́ ẹ bèèrè lọ́wọ́ mi pé ń bo mo ti ń bọ̀ ọ̀dọ̀ ẹ ni mo lọ. ẹ ṣe bàbá a máa ju iṣẹ́. wọ́n ní ẹjọ́ kan kò wọlé o. ṣe ń lọ yẹn wàá mọ̀ kó ṣẹyàn ọlọ́run igbó ògùn ló wàá kú tọmọtọmọ wàá rí wàá mọ̀ kó ṣẹyàn fẹ́ jáde mo ti ń wẹ̀ látàárọ̀. mo kàn wọ́n pé kí lọ kí àwọn ọ̀rẹ́ mi bí ẹ̀kọ́ àtijọ́ mi nípa wọn ṣe ń tẹ̀lé. tí ọmọlúwàbí bá máa jáde nínú ilé ó yẹ kó dágbére ibi tó gbé ń lọ ni. ó dáa mo ti gbọ́ mà ẹ̀yin kọ́ bọ́lẹ̀ tí ń bọ̀. èmi náà jáde ni mo jáde ni. Hmm. ó dáa ṣe pàṣẹ àrùn oúnjẹ yẹn ṣá. oúnjẹ ibi tó gbé ti ń bọ̀ ẹnu ẹ̀ pakusa pakusa yẹn ó jẹun bẹ́ẹ̀ ṣé ò jẹun lọ́hùn. èmi láéláé máa fi lélẹ̀ máa lọ jẹun tà mí ìṣerú ẹ̀ oúnjẹ tí yẹn ẹ mọ bó ṣe máa ń rí nà. ilé tí ń rí. Àlàbí kí wàá ní kù tiẹ̀ ní í ṣe pẹ̀láyé lábọ́lá àtẹ̀pẹ̀ tí yẹn ṣe. èpè tí arákùnrin yẹn ṣe níjọ náà ọ̀gángan ibi tí olúgbòhùn tí ayélabọ́lá rì sí ọ̀nà yẹn gan ló ti ṣe olúgbòhùn dẹ̀ ṣe àṣẹ sí àṣẹ kó ṣe bẹ́ẹ̀. ẹ̀yin ògbọ́n ni ó ní ikú oògùn tọmọ tọmọ. ẹ ala ó yẹ tó báwo ni jẹ́ ọ̀dọ́ bá mú bá a lò pé ọba àjẹ́ ò lọ. ó sì ń ṣe bí ọmọ èké ṣé ìwọ gbọ́ mi tó kù tó ti kú ti ń bára yín yọ padà ni ah. bó o ṣe jẹ́ sí mi ló jẹ́ ìpè fún ọ ah. àti pé ká lè mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó fa gbogbo wàhálà ìdààmú yìí. ayé ladọ́lá ó kàn lẹ́yìn ọkàn dáhùn bá pè jáde jẹ́ apáwọ́pọ̀ kàbàjà bá ń pa ayé ladọ́lá pè fún mi. lálẹ́ òun pé n ò lè pa ayé ladọ́lá torí pé àlàyé láyé labọ́lá kì í ṣòkù àmọ́ ayé labọ́lá ó ti kọ́ roro nílùú báyìí o ó ti di dandan kó roro ayé labọ́ láti ṣe ọ̀rọ̀ ayé àwọn ayé àti parapọ̀ báyé labọ́ lájà ni. ẹ wá gbọ́ kémi pẹ̀lú rẹ àti gbogbo àwọn tó o bá tún mọ̀ lédè káàtì jọ pa wọ́n pọ̀ báyìí ká bàjá kí n bàjá kó mọ̀ ọ́ gbogbo kí n tẹ́ bá ní ẹgbẹ́ fún mi máa fi bàjá ni. ẹ wá wo nígbà tí gbogbo wọn bá ṣagbára tágbára wa ò ká ọ̀rẹ́ mi bá fún mi lọ sọ́dọ̀ àwọn ìyá àgbà. ẹ̀yin la wá rí ìyá mi ọ̀rẹ́ mi yìí mo mú wá ìyá kan ló jẹ ọ̀rẹ́ mi ló bá ké wá bá mi àmọ́ kó tí níbi lórí kí n kọ̀yà náà fún ìyá mi pàbó ló já sí bẹ́ẹ̀ kẹ̀dẹ́jọ́ tí mo ti ń fàwọn èèbù jẹun kò bọ́ fọ́ lọ́wọ́ mi rí ọ̀rẹ́ mi bá ló sún un mo wá ní rárá dé ò bá rẹ̀ jà ẹnìkan kì í là. ìdí tí mo fi mú wá nìyẹn ìyá mi ẹ dákun ẹ gbà mí ẹ má jẹ́ kí àyè ọ̀rẹ́ mi gbé. <laughs> ìyà ò gbọ́dọ̀ jẹ́ ìyá ìjolú olú àwúrò èbe ábì orúkọ tiẹ̀ ti jẹ́. ìyá lálùpẹ́ ni mò ń jẹ́. lálùpẹ́ ẹni tẹ́ ẹ̀ máa ń wí kí ló ń pọ̀ sí i. ayélabọ́lá ni. ayélabọ́lá. ayélabọ́lá. <laughs> fẹ̀ẹ̀kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ayélabọ́lá ti tẹ̀ ẹ́ lódì bẹ́ẹ̀ ni òfin wọn ayé fáyé ayélabọ́lá òfin wọn àgbà fágbà àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọ onílé àtẹ̀yìn jẹ́jẹ́jẹ́ àjòjì àtẹ̀yìn gírígìrì àjòjì. Dayélabọ́lá ń tẹ̀lé girigiri ní tàbàṣà kò wọ̀ tó kò wò sí ó ti gbàgbé pọ̀ àlàwà láyé àlétáyé sí àsìlèpá ayé jẹ́ láti ijó tó ti ń ṣiṣẹ́ ìṣègùn tó lóun ṣe kọ̀ wá sí ìrírí kó tiẹ̀ júbà wá àgbà ètò ẹgbà kínní kékeré yìí o Ayélabọ́lá kò ṣe wẹ̀. ìdí rèé ká sì ṣe ṣiṣẹ́ ṣiṣẹ́ àjálù àjápọ̀ tí ń bá kí wàá ní nǹkan tó fún ọ ayélabọ́lá ó fi gígùn lójú ni. yóò pẹ́ lójú nù. Ah, ó tiẹ̀ ti fọ ìyá ìyàwó ọmọ mi àtọmọ ẹ̀ ló ti pa nígbà tí ó ṣe pabambarì ló kúkú wá fi ọmọ mi gangan alábí ló wá fi lè lórí mo wá wò pé tí ajá bá ti lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ̀ mo ṣe wá bọ̀ rẹ̀ ni pé kó dákun kó gbà mí nígbà tí ṣeéṣeéṣe tá àwọn ojútùú ẹ tó ní kí n filẹ̀. ó dáa àwòdì tí ń lọ sí bàrà ni àtẹ́kùn tí wọ́n gbé èdè kan mọ́ ẹ rí i pé ibi tí ń lọ yé ìyá kíákíá ni ọ̀yà náwó ọ̀rẹ́ méjèèjì sí mi. àwọn sọ́dọ̀ mi ní ó yà papọ̀ ìgbà ńlá borí omi tẹ́ńtẹ́ ìkòkò ńlá borí àmùbáramu báramu iyùn ní bàbá àlẹ̀kẹ̀ ṣẹ́gi ní ìyá wọn ọ̀gbọ́n ìlóde ẹni tó bá ti fi mẹ́tẹ̀ẹ̀ka sọ́run ó dẹni ọ̀la dẹni ọ̀la ó ti wá fi mẹ́tẹ̀ẹ̀ka sọ́run báyìí o màlàmàlà báyìí là tó mọ́lọ́jọ́ tó sùn màrígbà lálẹ́ gbogbo ayé rí ni ayé ò ní rí wọn láàrin kò ṣe é o. àṣẹ ọ̀rẹ́ ṣe yá mi. omi làwọn ọ̀rẹ́ báyìí. <laughs> Ah! obìnrin omi ẹyẹ wúrọwọrọ ẹyẹ sóró maga ẹyẹ màgàmàgà sòrò ẹyẹ apá wini ẹyẹ abẹsẹ wini ẹyẹ bàǹtù àwọn ọ̀yà mi ti wọ́n wọlé náà mú kọ́kọ́ lọ. ó jẹ ó mi tó o ti wá jẹ tó o mi tán omi o ti gbẹyẹ nu gbogbo ara tó bá wá wù wọ́n òun ló lè fayé labọ́ládá o èmi náà wàá rán sìsesìse sọmọ àbúrò rẹ̀ tẹ́ ẹ rí àgbà tí ń fi ń jókòó Ah, ibẹ̀ lágbára rẹ̀ wà <laughs> tá a bá ti bàgà ń jẹ́ lágbára rẹ̀ bá ka ó tán ó ti Wow. dádì mi ti súnmọ́ so mi ò dẹ̀ fẹ́ káwọn fámìlì ìyàwó mi kàn dé kán bá wọn kò ní rí ìtẹ́kọ́ sínú ilé ẹ̀jẹ̀ ẹ̀rọ ẹ̀jẹ̀ kì í change ẹ̀ so bẹ̀rẹ̀ tí ó dàbá àwọn tuntun tó máa dé gan tó yẹ pé ẹ̀yìn wà láìkẹ́. nígbà tó wá fẹ́ dáná sún kí ló dé tó o gbàṣẹ lẹ́nu ṣé ìyá ńlá ìyá ẹ̀ ló ra àgbà fún mi ni tó fi kó jáde tó ń dáná sùn àbí mo rán ẹ lágbàá mi rà ṣé mo rán ẹ rà mi. ẹ dáàdi onítọ̀kété bá ń dàgbà ọmọ mi ló máa ń mu. sọ̀rọ̀ dẹ̀ wọ́n pé àìsè tí nǹkan mo lè ṣe fún yín sọ̀rọ̀ kí n káwọn ilé ìkìndẹ̀ dáná sún gbogbo ẹ̀. kò ní dáa fẹ́ni tó fi kòkétí àpò mọ́ náà òkè tó wò ti ń dàgbà ìwọ ti dàgbà mú ta ló sọ fún ẹ pé o lágbàdà oró mọ́dìyẹ wo ló sọ fún ta ló sọ pé oró mọ́dìyẹ máa dàgbà ó tí ìwọ bóyá ó máa dàgbà ẹ tó tó ọ̀rọ̀ ẹ̀dá fún mi mo rẹ̀ ah, ọmọdé ìgbà yé jẹ́ ọmọdé ìgbà nǹkan jẹ́ ó bọ̀rọ̀ jẹ́ ṣé wọ́n ń bá mi tọ́ kọ́fà ní ìtọ́jà ni wọ́n ń bá mi tọ́ kọ́fà ní ìtọ́jà ni. dadi mo kọ̀ wọ́n kí n máa ń change ẹ̀ kí n kó tuntun wá ní dadi. sórí ojú tí mo dì ojú tí mo dì ò bá parẹ́ bíi só màá sì ní kílẹ̀ lanu kó gbé ẹni bí mo ṣe wà láàrin ìṣẹ́jú kan yóò sì lanu yóò bu ẹnu. ẹ jọ má bínú ẹ má bínú gbà yẹn. àbí gbà náà sùn wọ́n náà ni. ìṣẹ̀fà kó bá bàgà jẹ́ gbàgbó bàgà jẹ́ kó bàgà jẹ́. ayé làwọn náà. látàrọ̀ àti dúró sílé aago mélòó kan látọ̀ lọ ìjọba àṣọ fún ọkọ tètè dára kí wọ́n wá ń dúró ṣe láti àárọ̀ láti dé bí aago mẹ́wàá lè sọ fún wa pa máa lọ aago mọ́kànlá ló ti kọjá yìí. ẹ jọ ẹ má bínú ẹ fi ń ṣẹ́jú kan. nǹkan tí wọ́n tó ń dúró ṣe báyìí. kó bá lè náà ni ẹ ṣe mo dúpẹ́ kú dìde o ilé náà kárí o àlàyé bẹ́ẹ̀ o ẹ ó yá àwọn náà ti ṣetán. ẹ ẹ lọ ká tó máa lọ èmi àyìnlá ẹ̀kọ́ fúnra fúnra ẹ̀ mo ti ṣiṣẹ́ owó dání tí máa nọ́nà mo fẹ́ kí gbogbo wa pírẹsẹ̀ntì ara dáadáa níwájú wọn lọ́hùn kọ́ mọ ilé tí ọmọ yẹn ti jáde wá. bá a mọ̀ wípé adé ẹ jẹ́ ká wá ṣe dáadáa hmm. kọ́ mọ̀ bá adé gẹ́gẹ́ bí òun ti sọ̀rọ̀ yẹn. Hmm. ṣé à ń pè dídí olówó làwọn ìyàwó wa àwa náà gbọ́dọ̀ láti jẹ́ kí wọ́n mọ̀ pé dídí olówó ni àwọn ọkọ náà torí náà ẹ̀já túraká tìrì bá kanrin ìkan tẹ̀lé o. àwọn ìdílé ìyàwó náà àwọn náà mọ̀ wá lánàá kó tó dé ni àwọn náà mọ̀ pé olówó làwa náà ẹ ṣe gan ẹ ẹ kọ́lá kò lọ́rùn sórí báwọn bàbá ẹ̀ ṣe sọ̀rọ̀ sórí pé èèyàn láṣọ wa. ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀rí gbogbo akitiyan yín lórí ìgbéyàwó mi kò ní jẹ́ sásán ẹ̀yin náà wá parí gbogbo ẹ̀tàn pátápátá ẹ̀yin náà wá mọ̀ wípé ẹ lọ́mọ kan. kọ́lápọ̀ ọmọ ọkọ ní ẹ èso ọmọ àlè. 그 네, báyìí ṣé torí pé mo ní wọn ò ní wá sí ibi ìgbéyàwó mò ń bọ̀ sí i ni mo ti múra ibẹ̀ náà ni mò ń bọ̀. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ìyẹn kọ́ ìyẹn kọ́ ọ̀rọ̀ ti bẹ́ yíyọ pàṣẹ múra láàárọ̀ ìta ìjókòó ta pé ká máa múra ilé àwọn ìyàwó bẹ́ẹ̀ ni àwọn àrí kọ́lá pọ̀ mọ́. farabalẹ̀ láì ṣokínní ẹ ṣe ń láti wó dindi èèyàn ọkọ ìyàwó ibo ló fẹ́ lọ ibo ló dágbére fún ọkọ òun lọ. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ni mo ní àjọkò báyìí a lè ń sọ̀rọ̀ a ti ẹ̀ ń ṣàwọ̀ ara ṣe gbogbo ẹ̀ pé kíní kan kíní kan bá a ṣe rí mọ́ nìyẹn láàrin wa bó ṣe pòórá ní ẹ̀gbọ́n mi. kọlápọ̀ pòórá. ó ti pòórá ẹ̀gbọ́n mi. kò lọ wá ń sáré lọ báyìí. ó pòórá ó ní bí èèyàn láì ṣewúrẹ́ kò lè pòórá kọlápọ̀ pòórá ilé òbí gbé kókó gbèjò. É má wọ mi rẹ ẹ bá mi yá. kí ló dé kí ni ohun tó wọlé tó wá gbé kọ́lá pọ̀ ọmọ àlùkà ẹni tí ń tọ́ṣe ò sì gbọ́dọ̀ dọ́ṣẹ́ o ìyàwó ilé ò gbọ́dọ̀ fọwọ́ akábóyé lójú ọmọ adé tó fi kàn kán bàbá rẹ̀ ó di ju ajá òkà sí ilé kẹlẹ́bọ́tọ̀ tó lè ṣe rò gẹ́gẹ́ bàbá rẹ ni tó dánwò rẹ o ẹ sọ fún mi kí n jó bí náà ti gbélé wé. Adiós. bóyá mo fẹ́ kó o yí parada o kó o parada torí ọjọ́ ọ̀tá méjì bá pàdé lórí afárá odò ìjọba nítorí pé àní gbòógì kákòrí àní gbú ọ̀bẹ kákòrò ẹnìkan kì í bá kẹ́tẹ́kẹ́tẹ́ lórí mi o ìpàdé gbogbo àtòrò dọ̀rọ̀ alágẹ̀dì. ọ̀pọ̀ kú mo bá àwọn ẹ̀kọ́ mọ̀ṣẹ̀gbà ní ìlú bíbí ọdún àkọ́kọ́ ẹ̀rù ẹ̀rù ọ̀fúnfún wọ̀ pápọ̀ dífá fún òfin àdígbà tí ń bẹ láàrin àwọn ọ̀táyé bí kú bá ń ṣe bẹ́ẹ̀ nípa ọ̀tọ̀lẹ̀ yẹn kó sí báwo bá ń ṣe bẹ́ẹ̀ ní ṣe ọ̀tọ̀lẹ̀ yẹn kó sí gbogbo ara wọn ibi ní kú papọ̀ láàyè fún ọ́fíìsì ikú òtún gbọdọ̀ pawó bá ẹgbẹ́ ìgbéga ó yẹ oní ọgbẹ́ ẹ̀dà. Mm-hmm. Hmm.

bá gbá tó wọnú ilé yìí ẹ̀mí ní ọba jáde ayáyá kúnlẹ̀ kúnlẹ̀ sí i àwọ̀dà náà kúnlẹ̀ dáadáa tó mọ́ni àti kékeré jayé lọ́ba àṣà ìjákùn nílẹ̀ ọba àwòdì kèdébì ìjọsùnbù yẹ̀kẹ́ ọmọ baba kékeré àwọn olódífà fún Ọ̀rúnmìlà ńgbà tí baba ń tìkọ̀ baba mu ó ní wọn ò ní mú ọmọ wọn lè ti di òfin ní mú ọ ó ní oṣù tó bá lọ mú ọmọ ni àfi kó kẹ́sẹ̀ kan bẹ́ẹ̀ bá sì ti mọ̀ pé àti rámọ gángan kọ̀ṣẹ̀ yìí kánná èèyàn mọ̀ bí tó yẹ kó òun ó rìn sí ìwọ náà lọ́mọ mọ ìwọ bá mi ní tó bá fi mú ẹ̀gbọ́n rẹ̀ padà wá tí mo ti sọ fún pé iṣẹ́ bàbá wọn ni kọ́ máa lọ rèé ṣe wọ́n pàdé padà síbi iṣẹ́ bàbá wọn eku rẹ̀ òkè bí eku ẹyẹ rẹ̀ òkè bí ẹyẹ ọmọ èèyàn rẹ̀ ọ̀fọ́ bí ọmọ èèyàn mo sì sọ oríṣiríṣi àjò fún àmọ́ ńgbà tẹ́gbọ́n rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ àgbo kò fi tàwọn àyá mi ẹlẹ́yẹ ṣe àwọn ọ̀pàkí ọ̀làkẹ́ àwọn agígini arìngini àwọn abìnrin aṣọ méje méje lẹ́sẹ̀ méjèèjì kò fi tí wọ́n ṣe àwọn ni wọ́n ń gbẹ̀gbọ́n rẹ jà wọ́n gbàgbà títí dórí ìwọ kínní ni wọ́n fi gbé ọmọ rẹ àwọn ẹlẹ́yẹ ni wọ́n gbọ́ ọmọ rẹ àá sì dá padà ọ̀yá. ọ̀la mi dàgbò ilé ajá àbí ìtàn bàbá rẹ̀ rí lè kú léńjẹ léńjẹ èyí rẹ̀ rí lè kú léńjẹ léńjẹ bẹ́ẹ̀ lòdì náà náà bá wọn lórí. ní kọ́ ọmọ àbọ̀ nítorí pé tati wèrè ní tèkúté ilé abiyamọ ní gbẹ́kún ọmọ rẹ̀ kọ́mọ tati wèrè ìlàkọ̀ṣọ́ ní gbẹ́kún ọmọ rẹ̀ kọ́mọ yóò ṣẹ̀ṣẹ̀ ibi tó bá kọ́ ọmọ àbọ̀ o. kọ́lá pọ̀ o. Ah, ayélabọ́lá <laughs> ayélabọ́lá nígbà tí kowó ètí ń ké tí ọ̀dẹ́ lọ́sẹ̀ṣẹ̀ mo mọ̀ pé aburú ńlá ni. tàbí ẹnu eléyìí wò ẹlẹ́wọ̀n lágbá kó sóhun olódò ògbó tọ́gbẹ́ ìyàgbà sódì ọ̀gbà bá gbọ́ wọn ní onígèrègè ó ní àtàtúntò lóko. gbogbo gbogbo gbogbo àgbọ̀n yìí. ẹsẹ̀ ló gbà kí ìgbà lọ́nà tó rọ̀yà. ikú kì í palẹ̀ ikú kì í. ó jẹ́ fún ọdún lọ́jọ́ sọ́ọ̀bù fọ́ọ̀rù wọ ìkẹ́lẹ́ ogún ọdún lẹ́ni ọgbọ̀n ọdún lẹ́ni àádọ́ta ọdún lẹ́ni bọ́dọ̀ ọdún má pè wá nígbà ọjọ́ pé tọ̀run àjọ pupa kì í bòkú lọ síta yáwó. ọ̀sá lọ. iná ò ṣe é fi orí èrè lóṣùn. bọ́ọ̀ tọ́ra mú ní ìjà ẹkùn. iná ò fílẹ̀ fílẹ̀ fílẹ̀ o. ẹlẹ́ẹ̀kínní la pé o ẹlẹ́ẹ̀kejì la fẹ́ pè yí o. ọ̀kan tó kù tó lùfíndẹ̀ ni ọ̀kan tó kù la fẹ́ pè yí orí òní sí ọlọ́lùfíndẹ̀ o tá a bá ti wá pò kan tó bàbá ti jẹ́ wa ó tún òfin dànù ọ̀yà kọ́lá pọ̀ o. ní báyìí máa rọ̀ gbẹdẹ omi tútù ní tẹnu ẹ̀gá bọ́ omi tútù ní tẹmọ ògùn jáde pẹ̀sẹ̀ báyìí ní ìwọ̀n kókò lágbàlá ẹ̀wọ̀n kọ́lápọ̀ kára àríwá balẹ̀ kí nǹkan fọ́ mọ́ sí ọmọ fún àkàlà ẹ̀ṣù. kọ́lápọ̀ kọ́lápọ̀ Thank you. gbogbo ojú bá ń sọ fún yẹn ẹ má kàn róró nírú o bẹ́ẹ̀ bá kàn róró nírú ọ̀fẹ́ owó ni ó gbé gbogbo yín ẹ má lè wẹ̀ lẹ́rù tí ń lọ o mo ní kẹ́ bìlà ẹ kú òpẹ́ pátápátá ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà ni ó sọ pé. ẹ̀gà ń tó bó ṣe jẹ́ ni mo sọ fún yẹn ẹ má rẹ̀ wẹ̀ lẹ́rù kẹfà àti ìdánù. ọ̀dà ìyá wa ọ̀rọ̀ yìí wà. ṣé mo pè mọ́mọ́ ọ̀dọ̀ ìmọ̀lẹ̀ ọ̀tọ̀ kábínimọ́ni òbí ajẹ́mọ̀lẹ̀ ààrẹ ìmọ̀lẹ̀ làwa pẹ̀lú yíjọ jẹ́ bíbá wà àti jẹ́ òun bíbá ṣe ṣe ní kẹ́ dọ́gbọ́n báyìí abiyamọ yín kọ́ wá ṣọwọ́ kòtò kó ibọ́ mọ̀ rí kẹwàá dé wúrẹ́ ọ̀pá yóò ṣe wọ́n mọ tó ń jẹun rẹ̀. kí ni wọ́n fi ọ̀jẹ̀ fi ọ̀jẹ̀ wọ́n mọ tó ń jẹun rẹ̀ láwọn tí ọkùnrin ọkùnrin tó ṣe fún mi ni ẹ ní máa sọ pé ẹ sọ yìí alábí kan ṣoṣo tí mo bí ó wá ká mi lẹ́yìn ọ̀kan. wèrè yẹn ní ọ̀pẹ gbogbo ohun tẹ́ ẹ sọ yìí náà ní àánú abiyamọ ò ṣeun àmọ́ ẹ wá dákun ẹ dábọ̀ ẹ fi yèdénú kẹ́ ẹ fi dé gbogbo ara ìyá wúwo rẹ tí ayé labọ́lá máa ṣe o òun wípé bó bá ti lè ṣèlérí wípé olúgbòhùn tóun rì sí ọ̀nà rẹ tó fi ń ba ilé tó kọjá tó fi ń ba tọmọdé àti àgbàjẹ́ tó bá ti ṣèlérí kó máa wú olúgbòhùn yìí kúrò ìyá èèyàn tó là ń tẹ̀sí náwó ìyá èrò jẹ́rí ní kété bá ti dá padà táwọn bá ti balẹ̀ báyìí àwọn tiẹ̀ wá hàn lóòótọ́ bọ́ yá owó gidi ni bóyá nǹkan ń fèkéte mọ̀lẹ́ ni ẹ̀yin dára báyìí kùn nìyẹn fọ̀rọ̀ lé wa lọ́wọ́. ẹ̀mí wọn dá padà. bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ ayé labọ́lá aládàáwó ẹ̀rọ pẹ̀sẹ̀ jù. Ah, ìyá wa ẹ ṣe o awo gidi ni yín àti pẹ́ lọ́wọ́ yín ayélabọ́lá. Ah, ah. a ti dúpẹ́ lọ́wọ́ elédùà a sì dúpẹ́ lọ́wọ́ ìyá wa yìí wo ọ wá dúpẹ́ lọ́wọ́ ìyá àlàdé gidigidi ká dúpẹ́ lọ́wọ́ òrùn tá a ní ọ̀ràn tó ràn mọ́jú yorùbá ní ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tá a bá mulẹ̀ tí ọ̀dà ni àwa ti sa gbogbo agbára wa o àmọ́ àwọn ni wọ́n jẹ́ kó padà pò. Ah, ayélujára oh. wọ́n wọ̀ ọ́ yọ̀yọ̀yọ̀ bí ẹni tí ò ní kú o kí ló dé fi léra wọn ya dífá fóyin mìmì yóò wà mí dífá fádùn ọ̀gẹ́rẹ́ babaláwo rẹ̀ dífá fúnlẹ̀ tí wọ́n lọ jèké lórí ìjọ tọmọdé mulẹ̀ ní màmá kì í mọjọ́ tí ọ̀dà kí ni tó ọba débi olúgbòhùn. ẹ ṣe mo dúpẹ́ ìyàwó ẹbí mi náà kọ ṣe mo sáré sáré sáré kí n tó mọ fádá mo jìyà jìyà jìyà kí n tó mọ bìí dà bẹ́ẹ̀ ni mo rìn ní gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ kí n tó máa wo ṣe wọn kó kọ́ mi níṣẹ́ ifá mo mo gbọ́ ríwú ẹbọ bẹ́ẹ̀ ni mo mọ èrò àtòkéṣù gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ pé bàbá mi òun lọ́mọ agbọ́ṣẹ́ṣẹ́ fáyalé òun la gbẹ́yìn kù lé mọyé odò tó wù bàbá mi la gbọ́ fàtìbìtì ran abọ̀ pẹ̀lẹ́ lápò kórikórì èèyàn ṣe wá mọṣẹ́ kéèyàn má jèrè mo wá dàgbà mo kọ́ṣẹ́ mo mọṣẹ́ mo bọ́ síbi iṣẹ́ mo wakọ̀ mo ṣe mẹkáníìkì mo ṣe oríṣiríṣi iṣẹ́ ọ̀kan ògbé kan bí òun jàǹkó ni tọrọ ọgbà kọ́bọ̀ mo fèjì kẹta mo gbogbo awo lọ wọ́n ní àfi tí n bá ṣiṣẹ́ bàbá tó bí mi lọ́mọ. wọ́n ní kí n máa ṣiṣẹ́ ifá. lóòótọ́ ni mo mú ìṣègùn mọ́. kàkà kí wọ́n fowó pẹ́ ẹ̀mí lásán ni. tá a bá gbàgbọ́ là kàkà kí babaláwo yó ọ̀rọ̀ ẹnu lásán ni lèmi náà fi dàbí ọgbọ́n ohun tó gbé mi dé ọ̀dọ̀ olúgbòhùn nìyẹn. ọ̀sẹ́ni tó mọ̀ ní odò odò bí a ṣe ṣàǹbá bí a bá sọdùn yìí fẹ́ ta ló lè mà dí ayé ta ló lè mà dí ayé. bàbá ti wí. tó ṣùgbọ́n àdájú ládé yìí o ibi tí gúnugún ti yọjú ọmọ ọlọ́mọ níbi tákàlàmọ̀gbò ó ti yọjú òkú ibẹ̀ láwà yìí ìkóríta mẹ́ta tí dààmú onílé tí dààmú àlejò nígbà tí wọ́n mú ọwọ́ bá mi eléyìí làbúrò rẹ̀ tó o sọ gbogbo ìgbésí ayé rẹ fún mi mo sọ fún ọ mo ní kó o padà síbi iṣẹ́ tí bàbá rẹ ń ṣe o sì padà bẹ́ẹ̀. àmọ́ kọ́ mọ́ wàá pe fálẹ́kì kó o pèsè lórí ọ̀padà bá mi pẹ́ tó o gbogbo bó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣe lọ ń dáràn eku òké bí eku ẹyẹ òké bí ẹyẹ ọmọ èèyàn sì fọ́n bí èmi ti sọ mo ní n gbẹrẹ fún ọ gbẹrẹ sì ṣe mo tún wá torí ìrẹmọ kàǹkà tí mi fi bí eku eku tó eku lóòótọ́ àmọ́ gbogbo àwọn tí wọ́n wá ń gbéṣẹ́ bọ́ iṣẹ́ ń dáhùn ṣùgbọ́n ṣe la rí àrówó ni wọn ò fún ọlọ́wọ́ ló ń ṣẹ̀jẹ́ o tún wá padà wá bẹ́ẹ̀ mi gúdúgúdú bá bá kí ọ̀ṣọ́ mi gọ̀ǹgọ̀ jẹ́bọ oògùn wá wòrán o mo wá sọ fún mi lọ́rọ̀ rẹ ti kú ìbọn olúgbòhùn tọ́kàn ní orí olúgbòhùn rẹ àgbàgbòhùn rẹ sórí olúgbòhùn tí mo wá gbé fún ọ yìí wò ń gbà aṣọ pupa rèé aṣọ pupa kékeré bùkún wọ sàárè aṣọ pupa lọ́wọ́ tasídìí ọparun níì a wàá tò àwọn olúgbòhùn síwájú rẹ̀ àmọ́ pínpín nìkan o orí tó kù ni wípé ọ̀ gbọ́dọ̀ sí ń di ó ńgbó tó o bá ti sí ń di ó bàjẹ́ nù ní ara tó gbà wọ́n. bàbá ṣé tàbá ti wá rè mọ́lẹ̀ yìí gbogbo ohun tí n bá ti ń wí olúgbòhùn màmá gbọ́ ni. bólúgbòhùn bá ti ń gbọ́ bẹ́ẹ̀ làjàgbòhùn náà sì máa gbà. àjàgbòhùn náà ń gbà àmọ́jọ́ tí ń bá kọ̀ tí mo ṣí nídìí nílé tó náà fẹ́ máa gbé kò ní onígbòhun ò ní ṣiṣẹ́ mọ́. màá kọ́ lé ẹ̀ síbí. lọ́nà lọ́mọ olóore ọlọ́mọ ajíbá àti ọlọ́mọ ọ̀tẹ̀kọ̀kọ̀ fídà gúdò òṣòdì ó ṣáájú ọmọ olódùmarè wọn wò ó kọ̀sán wọn lóde ẹsẹ̀ kan ọ̀sẹ́ ni kí n wá wájé tẹ́gbẹ́ mi náà ní mo tí ajé olódùmarè fún mi lájẹ́ ní kí n máa májẹ́ lọ ojúmọ́ mọ́ tán ẹ̀kọ́ ó fi tán ẹyẹ bà ẹyẹ bà tán ẹyẹ sùn ilé ayé yà wá wá sùn lọ́dọ̀ mi ojúmọ́ tán ẹyẹ fò ó fi ẹyẹ bà ẹyẹ bà tán ẹyẹ sùn ilé aláyà wá wá sùn lọ́dọ̀ rẹ oníná paná alágò kágbó dúdú torí pé èèyàn bá ronú dùn ọ̀fọ̀n yóò kọra dé egun nígbà bá sì pọ̀jà jù yóò gbà bá àbíkú ṣùgbọ́n tí ọba yí ọ ni pé nípa wọn ní kọ padà sídìí iṣẹ́ ọba bá ẹ. ìwọ ọmọ pé ọ̀tọ̀ ni Ìjẹ̀bú ọ̀tọ̀ láwo àwọn tí ń jáwé tí wọ́n ń wà lò àwọn eléyìí là ń pè ní Ìjẹ̀bú bàbá aláwo bí fálẹ́rì ọ̀rọ̀ ni ifá ó sì sọ kí ni rírú ẹbọ àtàwọn òṣìṣẹ́ àtúkéṣù gbogbo ó sì tùbà yóò jẹ́ babaláwo tí wọ́n sì jẹ́ oníṣègùn ǹjẹ́ o ṣe tán ní ìsìn láti padà sídìí iṣẹ́ babaláwo ìdí ṣiṣẹ́ bàbá rẹ àárà dìjọ lọ síbi tó rí olúgbòhùn náà àárẹ̀ wo olúgbòhùn àbàjẹ́ ọ̀rọ̀ àbẹ́ àbọ̀rọ̀ àbẹ́. bó bá ti yegun ti yọrẹ bẹ́ẹ̀ bá ní ká lọ wò nísìn nísìn tó a ti wò. ẹ bá ọba ṣe tán àti bàjẹ́ ọ̀rọ̀ òjìnà mọ́. èmi náà wá gbà báyìí mo mọ̀ pé olúgbòhùn yìí o ti balẹ̀ jẹ́ o ti bọ̀nà jẹ́. ẹ wá dúpẹ́ lọ́wọ́ ọ̀yá alábì torí àwọn ni á jẹ́ kínní yìí ò ṣeé ṣe. bẹ́ẹ̀ tilẹ̀ wí wọ́n bẹ̀ wọ́n kí wọ́n má bínú ẹ mo sì mọ̀ pé wọ́n ní bínú nítorí pé ọmọ tá a jọ mu òun ni kẹrù. ó ti tọ́ èmi náà mọ̀ wípé nítorí àtijẹ àti mu òun ló sún sí i ó sì jẹ bùrẹ́ ṣé ẹ rí tọmọ mi àtìyàwó àtọmọ ọlọ́run fi ṣe sábàbí fún mi mo ti dáríjì. tó bá òwe dá wọn torí àti kó bẹ́ẹ̀ nìkan wọ́n pa ènìyàn sí lọ́rùn wọ́n tẹ̀sán bàbá ọmọ. ayé. èjìká forí kan rí bóyá ẹ̀jẹ̀ lájọ ṣàṣàrò.